hello everyone welcome to Tony Talks wow ebony lips ẹmọ Ṣadé ó dà ń pé UK ló wà ah ó jáde o ẹ̀kọ̀ọ̀kan ló máa ń jáde kò kí n fi bẹ́ẹ̀ ń jáde so she's one of the speaker Àbíkẹ́ um, ó ti lọ káàkiri Dorkas anyway tí bá ti gbèsè máa rí ó jáde nítorí ọ̀rọ̀ um, um, Lizzy Fàtífọ́lá ló wá dá sí ó dẹ̀ ta sọ́dọ̀. So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 Why will I even support Fola? Why? On what ground? Please give me, tell me the ground. Why are you support Fola? What work is she doing? Everything is give, give, give. Give, give, give. For me, for me, for me, for me. I don't understand that. I don't understand the woman. She's a beggar. Do you understand me, yeah? Bro, you get me? Maybe I should go down to London, actually, yeah? Then you understand me better. What's she doing? She gave a letter to, of Anthony. It's like to Anthony, to, to Dorcas Adeyinka, to be harassing, to be bullying Elizabeth Lawa. She called for it. They brought it on social media themselves. She bought it. Fola bought it. So all this time, I didn't pull out because I don't want to pull out. But I have the right to pull out because she bought it on social media herself. kò lè yé yín because the reason why tí ó lè yé yín ẹ̀yin ò sí ní ọkọ àwa wà ní ọkọ ó yé yín àwa àwa ní ọkọ ẹ̀yin ò sí ní ọkọ mẹ don't talk to me what are you talking about you ain't you ain't got no man ẹ sì ní ọkọ mo wà ní ọkọ mo mọ bó ṣe ń rí. àwa táwa ní ọkọ táwa bó ṣe ń kẹ́ ọkọ táwa bó ṣe ń gẹ ọkọ òyìnbó ni mo fẹ́ náà òyìnbó tẹ́ pé they get bored quickly tó bá ṣòṣì ọmọ lọ ni. What are you talking about? I know how to be a responsible wife to my partner and, and, and a mother. I am doing the right thing at home. So ẹ̀yin tẹ́ bá ti ní ọkọ kẹ́kọ̀ọ́ sí lọ tẹ́ bá fẹ́ ẹ̀yin bú mi ni o tẹ́ níyàwó. sí lọ àsì. Me and you no dey for the same category me and you no dey for the same category. Me and you no dey for the same category. Me and you no dey for the same category. Category. Category go. Eba. Category. We are not in the same category mo jù yín lọ. Ẹ or jù mí lọ pẹ̀lú ọjọ́ orí age. Mo jù yín lọ ìmọ̀tẹ́mi nílé ọkọ ẹ̀yin ò tí mọ̀ nǹkan kan so it's better you shut the fuck up you want to talk to me i'm a i'm a married woman Mugi wali wà nílé mi kò yẹ yín twenty years next year you talk to me with respect mo mọ̀ pé àwọn míì nínú yẹn ní làkàyè làkàyè yín kéré obi ntí obi lò Fola you mentioned Lizzie and Johnny' name you gave the power of Anthony That mean do as you do anyhow. Wọ́n mú ọmọ lọ́mọ. Wọ́n ń ṣépè fún bèbí ẹ̀. Bèbí ẹ̀ kóńkóbìló tó gbé dání. Kóńkóbìló mímímí. Kìnìún náà ju kínkìnní náà lọ báyìí. Kínkìnní kínkìnní kínkìnní very small thing. Very small baby. Very small baby that you can even hardly cuddle them. You have to carry them this way bí ẹyin ni wọ́n like egg kò gbọ́dọ̀ jábọ́ kò gbọ́dọ̀ jábọ́ jábọ́ tí. You were there when they were cursing that little baby. You were there. You don't even have the motherly, like uh, being a mother. Ara onriye, ara oshieba come back on. Oh my God, this is a baby. They are cursing. You stood there. You stand there. You are tringo tringo like a dirty little scumbag bitch. Listen, I wasn't on Facebook when all this shit was happening. I was also pregnant. Oliver, my my baby will be two year, it will be three years in April. It will be three years. I'm pretty sure my baby and and and little baby they are almost the same age. I don't know. I think um Florida, Florida, she's gonna be three years old this year. I believe that. But when she was pregnant, I never even knew she was pregnant because I I by myself, I stayed away from social media completely. Nobody, nobody knew I was pregnant. I didn't even know I was pregnant for six months. But I wasn't just on social media. It's later on I started to find out what was going on. I'm like, what has Lizzie done? What, was she done? All she ever did is to dance. Is to dance. She has, she was having fun. But you are eighteen now because because she likes to dress, because she like she she like goats, she like good things in, in life, because she works hard for it, and she deserve it. She she completely deserve it. Some of you are saying, yeah, bling, bling, bling, bling. Yes. You see one bling on her is money. Not money. no, not money. It's money. many, ma- many. ẹ ṣáà ń fẹ́ gbogbo nǹkan tó ṣiṣẹ́ fún láyé ẹ̀ lọ́jọ́ àárọ̀ lọ́jọ́ alẹ́ ẹ̀ ẹ fẹ́ kí gbogbo ẹ̀ kó bàjẹ́ kó bàjẹ́ ìlú ìlú kó bàjẹ́ kó bàjẹ́ lẹ́ ń lù fún kí ló dé. akọkẹ ó bàjẹ́ tì ìlú kó bàjẹ́ lẹ́ ń lù fún kó bàjẹ́ kó bàjẹ́ kó bàjẹ́ kó kú ó kú ẹ dúró náà ẹ bá wàtẹ́yìn ní kọ́mọlọ́mọ ó kú dọ́dọ̀ mo ti gbọ́ lẹ́nu ẹ̀ gbàtí mo ní kí n catch up kí ló ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì tẹ̀ ní kú ó ṣáà máa kú ni ó máa kú ni ẹ̀rù ọlọ́mọ tuntun tó gbé dání ẹ̀ ń fẹ́ kó kú Lizzy kí ni ẹ̀ṣẹ̀ ta ló ṣẹ̀ wọn ò fẹ́ ogbé ayé àmọ́ síbẹ̀ náà àwọn àgbààgbà wà lẹ́yìn ẹ̀ believe me or not má rò bí agbóbi tó ń lọ Lizzy ní nàìjíríà ti ń gbà ó àwọn kan wọ́n kun ẹ̀ sẹ́yìn ni àánú yín ṣe mí ẹ̀yin tẹ́ wà lórí social media àwọn míì ẹ kàn comment fair enough ibi tó ti ń ṣépè tẹ́yìn ò mọ̀ kankan ibẹ̀ mí làwọn míì ń tàn nǹkan là làwọn míì ń jẹ nǹkan lọ́ fi ń ṣe àṣẹ lọ́jẹ̀ tó fi ń dá padà. Hmm. Let me tell you something. you have ruined people's home. You have destroyed people's life. You have brought people down all the way down. That people are having depression. This tiny little you. One day, one day, your time is coming. You are evil. Just imagine for a moment, let's say Lizzie, yeah? Elizabeth, she's your daughter. Everybody on so yeah, let us imagine for a moment, and you ate us. And you never be imagine you're eh, totally alone. Even said you ate her, you ate me right now. I don't give a fuck. I'll stick my fucking hand up your ass. That be new, and that's how it goes. Now help me imagine Lizzie, Yemekume, and Jorin Elizabeth. She's your daughter. Just imagine she's your daughter. For just not for too long ago. Oh. Obviously, she's not your daughter. But let us imagine she's your daughter. Because let me say, imagine the emotions of when you. ọmọ yín wá she, kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gan ká tẹ sọ pé ó ṣẹ̀ wọ́n wá ń rú àtọmọ. Will you be happy with that? ṣé iná àṣepè fọmọ yín ẹ kò imagine pójú ọmọ yìí ni gbogbo nǹkan tí wọ́n ṣe tí wọ́n ṣe fún àti gbogbo ìgbà tí ó sọ̀rọ̀ tó dákẹ́ tó ń kọ sínú ẹ̀ tó ń dá ń sọ sínú ẹ̀ pé má wo mi ó má wo mi come on look má wo mi come on look tọ́jà dákẹ́ tọ́jà everybody ká ní come on look tóun dákẹ́ Don't máa wò mí máa wò she was quiet. <clears throat> so imagine she was your daughter and they are all over her like that. wọ́n wá súnmọ́ bí èrà wọ́n wá ń bu wọ́n ń bu wọ́n they they were embarrassing her on social media. If that is your child, how will you feel? and even if it's your child think it this way again tá bá bá ọmọ wí àtúfàmọ́ra a máa bá ọmọ wa wí àtúmú ọmọ mi àtúfàmọ́ra kí ló ṣe fún yín ẹ ti bá wí kò ní kẹ́ máa bọ òun wí wá hmm? ni àti òun ṣe ọmọ yín tí òun ṣe bí yín tó ń ṣọ̀rẹ́ yín ìlú kàkà kàkàkà gángàngàngà tẹ́ ń lu gọ̀gọ́ kó bàjẹ́ fún un. Oladipo, hmm. he say you be the next. You be the next in what? mo ti pé àgbàlagbà I don't know what you are talking about kí tó bu yín kò mo fẹ́ ní ẹ̀ please respect yourself <clears throat> go to your own page make a video if you wish or go to your boss lady or go to Fola go and express your feelings there don't express your feelings here do you understand don't do that don't do that This one say you are not being truthful to yourself and jealousy. We write. I don't understand that. I will block anybody. I will not unblock you again. Never, never. I swear my father's grave. My father is dead. He's laid. I swear and I promise you, my father's grave. If you are not careful with your comment today, what I'm saying, you might not like me today. You might not like me today. It is fine. Tomorrow might come. You might like what I what I am saying and want to watch me. You will never see me to watch. And I don't unblock people. And I've seen that you guys, be careful how you comment. You're, you're grown. àgbàlagbà ní irú ẹ̀yin àgbàlagbà bó yẹ kẹ́ ní làákàyè àwọn ọmọ kékeré báyìí wà làákàyè yín ó bí ń tìgbà tẹ̀sí ilé ọkọ hmm? orí burúkú lẹ̀ ń ṣe kiri ẹ má bínú o òkè lẹ̀ ń ṣe kiri ẹ sílé ọkọ àrìnká ń yín àrìnká ń jábàtà ìyẹn àgbàlagbà tẹ́ni làákàyè ọgbọ́n orí yín ó kúrú A young girl, a girl, òkú ẹ̀. okay now now now let's put it that you, Mr. Lawal yeah, is your own son because only because this is what you don't understand sometimes it is good to put yourself in that person's situation. You have to put yourself in that person's situation. Emakoma was an outsider. If Mr. Lawa is your own son, will you be happy pé go back for money. mo ń bèrè ni o ṣe bí ẹ bá wí e fà mọ́ra ni ẹ mọ̀ tí mo ẹ bá wí ẹ fà mú mọ́ra hmm? kẹ bá èèyàn wí pẹ́kẹ́ kẹ fún bá wí nǹkan kẹ gba lédìí pòkò ẹ bá wí ẹ fi sílẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàáfíà ẹ̀yin wá mú dání ẹni ẹran ni ẹni ẹ máa jẹ wọn ni ẹ sọlẹ̀ ẹni ẹran díẹ̀ yìí wà mẹ bíi kọkú kọkú kọkú lelu why? You can see I'm quiet for years. I went to analyze all this in my head. I put Lizzie and Mr. Angiorin. Lizzie, I printer her in my head as my he's my daughter. Mr. Lawa, my son. Kọ̀rọ̀ yín tó lè yé mi dáadáa. It took me years. Fola, wọ́n ní kó tọ́jú òbò ẹ̀. Tọ́jú òbò Fola Fọlá. Tọ́jú Pudani ẹ̀. Fọlá tọ́jú òbò ẹ̀. Owó tó ta ló bàríkà mọ̀ ń bẹ̀. Wọ́n Hmm mo gbọ́ ọkìnrin yẹn mi ní parọ́ wà I heard it ìyẹn mi ń I don't lie You see, when you live with a white man for a very long time, a white man, it'll be it'll be difficult for you to lie. It would be bad sort of man she buy for me. My mom. I knew more summer. I the boy more summer. But I don't I don't tabi. I don't know how they lie again. And lie don't come out from my head. I don't tabi. you stop buy for you both the posy pan oh my boy paro mo. You go down you know go sabi paro. Fọlá. When you told your boy tọ́jú òbò ẹ tọ́jú òbò ẹ fọlá tọ́jú pùnání ah. mo travel gan ọkọ mi ò ní kí n tọ́jú òbò mi ó mọ ìdí tó fi inú tọ́jú òbò ẹ ọmọ ẹ pé ìtàn bàbá gbẹ́ kànga ìtàn bàbá gbẹ́ kànga ìtàn bàbá gbẹ́ kànga yọwọ ìtàn bàbá gbẹ́ kànga ìtàn bàbá gbẹ́ kànga kàkà kó gbẹ́ fún ìyàwó ó gbẹ́ fọmọ ya tì kan nígbà tó ti dé bẹ̀rẹ̀ ooo. ìtàn bàbá gbẹ́ kànga ìtàn bàbá gbẹ́ kànga ìtàn bàbá gbẹ́ kànga jọ kàkà kó gbẹ́ fún ìyàwó ṣe ó gbẹ́ fọmọ ya tì kan nígbà tó ti dé bẹ̀rẹ̀ O wọ́n fi pọ́n ẹ lé ní tọ́jú òbò ẹ tọ́jú òbò ẹ ní mi ìpéjọ má lọ ṣèṣe kúṣe wọ́n ní kò tọ́jú òbò ẹ̀ wọ́n rí bọ́ tó ṣe sọ wọ́n fohùn rẹ̀ lẹ̀ sọ fọlá ibì kan wà tí mi ṣe àlàyé tí ń bínú nǹkan náà hmm, fọlá tọ́jú òbò ẹ̀ <laughs> tí wọ́n bá ṣe sọ eré àyẹn fọlá hmm, wọ́n tún ṣe hmm, sórí òbò ẹ̀ ah! tí wọ́n wá gbọ́ wọ́n ṣe fọlá tọ́jú òbò ẹ̀ ah, àpọ́nlé ni wọ́n mọ̀ pé ìwọ náà ò ń dòdòkudò ò ń dópìrìgìrì wọ́n ní Fọlá tọ́jú òbú ẹ tọ́jú òbú ẹ tó lọ́gbọ́ kínní yẹn kọ́ tẹ̀ bá mi plé mi yẹn ní lọ́wọ́ ẹjọ́ wọ́n ní Fọlá kẹgbọ́ bó ṣe sọ Fọlá tọ́jú òbú ẹ hmm. tọ́jú òbú ẹ Fọlá ọmọ ẹ̀pẹ́ bí bọ́dì ló ń fọ́. Fọlá ọmọ ẹgbẹ́ boys ló ń fọwọ́ ọbẹ̀ yẹn ń kun ẹ lé wọn ní kó tọ́jú òbò ẹ ìdókòdó yẹn wọn ló ti pọ̀ jù má do mọ́ Fọlá Fọlá Fọlá fọ òbò ẹ tọ́jú òbò ẹ ó ní tọ́jú òbò ẹ ọmọ ẹgbẹ́ gbogbo àwọn tó ń clean kọ́tà yẹn ti pọ̀ jù wọn ní kó tọ́jú òbò ẹ wọn ní keep it jọ̀ọ́ má lọ kìkẹ́kù ṣe tọ́jú òbò ẹ. Fọlágan fẹ́ dóko <clears throat> ara Fọlá <clears throat> ara Fọlá wa ń gbọ̀n Fọlá but what I don't understand is ó bá obìnrin méjì lé two women ah, kíní yẹn gan àwọn èèyàn fi ẹ fi ọgbọ́n orí wo kíní yẹn o obìnrin méjì ẹ àwọn ìyálé number one ìyálé number two àmì ìyàwó number one ìyálé number two wọ́n ti wà ń bẹ̀ hmm? kátẹ ní pé ìwọ ni number three Fọlá mo ti ẹ gbé e síbẹ̀ yẹn <clears throat> ń pọn ẹ lédi ẹ wá ń jẹ lára pé nọmba fọfọ wọlé yà ìfọ ni yà lady o yà ìfọ lady ó wá ń dùn ẹ ń gba ẹjọ bísọlá ẹ gbà mí o ọkọ tí mò ń ká tí mò ń jẹ bísọlá sorry o Lizzy o má má má má bínú o anyway Lizzy o kò dé kì í bínú sáwọn sọkúsọ báyìí náà ẹni Lizzy ni wọn ṣé náà máa ń sọkúsọ aṣẹ́wó ni Lizzy náà aṣẹ́wó ni máa ń sọkó sọ̀gàn ó máa ń mú okó àṣírí ibẹ̀ mo sọ fún yín yẹn ẹ̀rù bà ó ní gbogbo owó yẹn irọ́ nìyẹn o Oko ẹ̀ gangan ló sá fún okó yẹn gangan oko, oko. Oko okó ni ẹ gbà mí àwọn ọmọ tí ń jẹun o Mr. Lawal ti sá lọ o Mr. Lawal ní ti ti ọkọ òun o ní ti ti ọkọ òun o ah dé pé Mr. Lawal ń fún ní pàṣán níta làwọn àmọ́ mi gift spot yẹn gangan wà kò á fẹ́ kọ́ lọ mọ́. Hmm? ìwọ tó gbóbìnrin méjì ń lé how do you think they feel ẹ̀yin obìnrin ẹgẹ̀ for a moment put yourself in that position again because gbogbo yẹn lèmi máa ń fi sí ni máa fi ń ṣe mí pé mi ló ń ṣẹlẹ̀ sí o kí n lè ní làákàyè bí àwọn ibì kankan ẹjọ ẹ bá mi làákàyè yẹn kò yá mi ń pẹ́ ẹ̀yin ni ìyálé just put yourself in there obìnrin ẹlẹ́ẹ̀kejì wole. wọlé obìnrin ẹ̀kẹta tún wọlé how will you feel gangan like yali, gangan Yali, gangan wà láìtàlá ẹ eh? I swear to God ìyálé gangan ló yẹ kó pariwo ẹgbàmígbàmí ìyálé ló yẹ kó wá parí pé òun ti kú wọn ti gbọ́ ọkọ kódà wọn kò lè dárúkọ Lizzy wọn ti wọn ti ni kò láti dárúkọ ìyàwó ìyá kò sí dárúkọ ìyálé ìyàwó first wife kó dárúkọ ìyálé ìyálé second kò sí dárúkọ wọn ìyàwó ni wà lọ mú ìyàwó ló lọ mú ìyàwó ni wọn fẹ́ ba yí ẹ̀jẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àánú ẹ ṣe mí fọlá ah. Fọlá náà ti rìnrìn àjò pẹ̀lẹ́ o Fọlá whoever put red head iná ló máa yú ẹ rí òpè ta ló ń fi ẹrẹ ẹ wá fún ẹ létí ta ló fún are you mad are you stupid orí yín dàrú ni yà put red head don't put red head red head is no mistake i'm not stupid red head is no mistake red head is at the back o ò tẹ lọ́ọ̀fù lọ́wọ́ tún lọ́wọ́ ṣe kó tẹ láìkì at the first kó tẹ wá lọ lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ tẹ be very careful i'm not talking to you if you can't take what i'm saying please come out here Lizzie ò lè kú kú òjijì o ò lè kú kú òjijì o Akúnkẹ́ wàá pẹ́ láyé wàá pẹ́ láyé ẹ̀mí agùn. èmi àgùn o àmọ́ kò sí kò wá sí bó ṣe ilẹ̀ pẹ́ láyé yẹn tó kò pẹ́ kò pẹ́ kò pẹ́ láyé kẹ̀mí ẹ̀ gùn o ò lè fọwọ́ gbọ́mọ sí o ò lè mọ sàárì kankan náà àwọn ọmọ tó bá bí láyé bẹ́ẹ̀ náà ní mísàlàwà náà gbogbo èèwọ̀ tán ni kò má jẹ o ò lè jẹ o o ò lè ṣiṣẹ́ o àwọn èèwọ̀ tí wọ́n ní òkè ilé òkè mo mọ̀ pé o ní ìwọ̀ wọ́n ti ka àwọn ìwọ̀ kan fún ẹ o lè ṣì lò. Lizzy aláwa ń tẹ̀lé ẹ kò yí ẹ <clears throat> àwa ń ṣàdúrà fún ẹ lẹ́yìn kò yí ẹ ọmọlá ọmọba ayaba ìyáàbá Elizabeth àkànkẹ́ àbọ̀gbọ́ àkànkẹ́ ayaba olórí lọ́la olórí ni kò yé wọn yóò yé wọn lọ́la kò yé wọn yóò yé wọn lọ́la ayaba ni ọmọ ọba ni ọkọ ọba ni. ẹ rí tó bá yá olórí ní Lizzy ọkọ ẹ máa jọba ẹ rí tó bá yá olórí ní àmọ́ Lizzy torí ẹ ní gbogbo nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ẹ ó máa ṣẹlẹ̀ àmọ́ má bínú <clears throat> má bínú. èmi ò ní kẹ́ni tó bá gbọ́ ẹ̀kọ́ máa bù wọ́n fún wọn No, nà wọ́n èyí tó bá gbé pè fún wọn lépè bẹ́ẹ̀ Nigerians are the one that will tell you to be quiet. Don't talk. Don't say anything. See with this country that I am in, United Kingdom. You have to speak your mind to to, to feel better. Ọmọ àsọfún ẹ pé kò sọ nǹkan tó bá So that kò bá yàn sọ̀rọ̀, speak out. Speak out, speak up. Nigeria mother, matter don't speak up. Keep quiet. me. Lizzie. Say whatever you want to say. Curse every anyone you want to curse. Yes, okay. Curse anybody that, that you want to curse. Anybody that come near you, curse them. olive lizzy will never come. àwọn míì ní ó fa look ó fa àwọn ló gbọ́ ọmọ àwọn ṣé pé ó mú píkì àwọn ọmọ ẹ̀ òun ó mú píkì àwọn ọmọ òun ó gbé ó fi ń ṣe the question i want to ask is did you or did you not come for her first that's the question i'm asking did you or did you not start on her first. You did. Like me now. Did I go for her? Did I abuse her? <clears throat> if you makes any mistake, of course you can correct somebody. Did I cause her children? Did I cause her husband? Do I need to do that? No, I don't need to. tó tó bá bu yín ó tó bẹ́ẹ̀ you call for it leave her the fuck alone. àfọwọ́bà sílẹ̀ nílé ayé jẹ́ ẹ má wáyé máa yà ẹ̀dá aráyé kẹ́rántí ọjọ́ pé ó lè lè gbápá mọ́ ẹ rántí ọjọ́ tẹ ó sùn tẹ ó lè jí. Tọ́lá ìwọ ní àwọn ọlọ́pàá kọ ọ́bù ẹ̀ lóbù Nigerian police èyí ń kọwọ́ bọ̀yàn lóbù wọ́n ti máa pólíṣe pé kí náà nìbọn náà fọlá ọkọ̀ ọ́bù ẹ̀ lóbù máa pólíṣe kú ṣe Nigerian police why ẹ̀ ń tọ́ ọ̀bọ̀ lóbù kò wá mi o ọláṣọgá tán ni wọn kì í ọwọ́ bọ̀ ṣé middle finger lọ fi sí ògùn e àbíbá òkúta yẹn àbọrọ méjì wọ́ṣ ìwọ ló gbé wá síbí wé mọ̀nùkún wé mọ̀nkún o mọ̀ nothing ah ìwọ ti gbàgbé ní fọlá ẹ. Eh? yẹn ṣe kíní mi bíi gèlè Lizzy ìwọ ti gbàgbé. Kimani let's shame Lizzy let's <clears throat> shame Lizzy. èèyàn fẹ́ kọ́ ṣe mọ̀mọ́lọ́mọ kí ló gbà lọ́wọ́ ẹ̀. ẹ̀yin sọ̀pọ́tà ẹ̀ má bínú sọ̀pọ́tà àwọn tibítibí kí ló gbà lọ́wọ́ ẹ̀ mo tún gbọ́ bí kan ó ní i did this because of Lizzy i recorded Mr. Lawal i recorded Obalola because of Lizzy ah Fọlá Tinubu kí ló ṣe fún ẹ kí lè ṣe tí o lè dáríjì ó jẹ fuck up ibi táwa ti travel lọ nínú ara nínú ẹ̀mí ká ní pé o fara burúkú balẹ̀ ni ọmọdé yìí ká ní pé o fara burúkú balẹ̀ tí o fara balẹ̀ wàá gbádùn Lizzy hmm, wàá máa ní wọ́n máa ń gbádùn rẹ o akọ̀kẹ́ wọ́n máa ń gbádùn rẹ bọ́yìn bó ṣe ń gbádùn ẹ̀ ń ga o àkànkẹ́ wọ́n máa ń gbádùn rẹ o àkànkẹ́ wọ́n máa ń gbádùn rẹ o bọ́yìn bó ṣe ń gbádùn sìgá tó o àkànkẹ́ ò bá gbádùn ẹ̀ wọ́n láìta láìsí mọ́bílá ilé àzìláwà. àmọ́ wo ò ní sùúrù abàmì ọmọ kan jẹ nìyẹn kò tèmi rí ni inú ẹgbẹ́ tó wà gan ẹgbẹ́ burúkú ní ẹgbẹ́ ìka ni ìwọ lọ join ẹgbẹ́ ọ̀dájú àbí bẹ́ẹ̀ kọ́ <clears throat> ìwọ lọ join ẹgbẹ́ ọ̀dájú wọ́n máa fi dé ẹ lójú fún ara ẹ náà ni wàá rí àmúkárípò oníṣòro ni. to ṣe jẹ́ ntúlé dín ní ìwọ ìwò kìí ṣe fàyídà kẹ́nìbọ̀dì má tiẹ̀ lọ síbi you will enjoy her you will enjoy her so much she will, she will bless you she will raise you up she will love you she will be there for you kọ́tẹ́mi rí ni mò ń but you decided. ó dàbẹ̀ tó fẹ́ ṣe oògùn owó ni tó ní ìwẹ̀ ìwẹ̀ oògùn kíákíá mo fẹ́ jàre à <clears throat> ẹ̀wẹ̀ mi ò lè dúró èmi ò lè dúró à kọ́ ni ó dáa tó bá lè dúró lọ mú kan náà àwọn ọmọ kò fi ṣoògùn owó àbí kan náà ẹbí àbẹ̀ ara kò fi ṣoògùn owó akọ̀wé pé gbogbo gbogbo èmi ọ̀rá yóò ṣe kíákíá ó ti mú kan náà wọ́n ti fi ṣoògùn owó. Because you are not patient enough ó nika, níkà gbogbo ẹni tó bá ń support ẹ wọn lè rí ilé ọkọ gbé gbogbo nǹkan tí wọ́n ṣe fún Lizzy Àkànkẹ́ Yẹmẹkúmẹ Mrs Lawa, wọ́n á ṣe fọmọ yín